kókó àfijẹ́ àfijẹ́ àfijẹ́ ló bọ̀ ọmọ jẹ́ o. despiracy desperado lọmọ yẹn o remi nido eminado lọmọ yẹn o. kówó pé kówó pé ìdú ẹni tí ń kówó pé ó máa lẹ́yìn ó máa lẹ́yìn gbọ́ mi yé àkóbá dábàá máa lọ sún mọ́ mi o àfijẹ́ àti mú máa lọ kó bá mi o. ọ̀gá ò gbọ́dọ̀ gbọ́. fagbára àtijẹ́ àtijẹ́ náà ni ò jẹ́ ká ṣe nọ́mà àkóbá dábà máa lọ sún mọ́ mi o. hello. àtijẹ́ àti mú máa lọ kó bá mi o. mo ti ń bọ̀ mo ti mo ti fẹ́ jáde nínú géètì báyìí mo ń bọ̀ wá rí mi gbàgbọ́ bá mi. àwọn kan yá lè sí mi bóyá ìlẹ́mẹ̀lẹ̀ ṣe ọ́fíìsì wọ́n ń ṣí mi lẹ́jàre.

sir right away sir on my way sir yes sir ah. Abi kí lélẹ̀ ìgbà gbogbo àwọn ọmọ wà ní ajá ọmọ kò dé láìkò òun kan tó dẹ̀ mọ̀ pé mi ń já kinní táwọn wí díẹ̀ díẹ̀ sára ara mi fragile kò láìkò òun o kò dàbí táwọn kan má kò mi mọ́ wọn o má kò mi mẹ́rẹ̀ o. alright right tètè máa bọ̀ all right ṣé irun ẹ dáadáa ẹ máa kúrò nílé ní wo mírọ̀ wo rí. ah ó ti dé o. ah ó yá ẹ ah èmi mo níwájú ah, ẹ jẹ́ ìrora kẹ́ dànù ni mo blame yes. ẹ náà ló rẹ́dì ló fẹ́ pa ẹ́ àbí kí ni problem ẹ. tó jẹ́ wípé tó o bá tí ì rí mo jèrè àti mo kórè for a day like this ìgbésí ayé ò tí ì nítumọ̀ ọjọ́ wo ló fẹ́ ṣe gbogbo eléyìí dá sọ fún mi náà dípò bò kí ló dùn sọ̀rọ̀ báyìí ṣé nǹkan burúkú ni kí n ní àwọn tajọ ní like minds bí ọ̀rẹ́ mi. Hmm. kẹjọ ní the same thing in mind ṣé o ò gbọ́n ni àbí kí n sọ pé làákàyè ò tó ọ̀rẹ́ ló finú tán tó bẹ́ẹ̀ ọ̀rẹ́ ló finú tán tó bẹ́ẹ̀ láyé tá wà nísìn ló ń ṣèwọ́ ọmọ yìí náà kí ló ń ṣe ná kí ni problem ẹ ná. ní o sọ fún mi ṣé kàrí àti ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ń bá káàkiri ẹ ṣé nǹkan tẹ fẹ́ bá wọ forty years lélẹ̀. ẹni araṣọ lọ́jà ọ̀la araṣọ lọ́jà ṣé ẹ̀yin ò mọ̀ wípé ọjọ́ tí a bá kú la ṣọ́ọ̀ṣì pèlè ẹ ò mọ̀ àbí ronú ara ẹ̀ wò mo ń sọ fún ẹ kó ro inú ara ẹ̀ wò ọjọ́ ń lọ. Ah, kí ló tó ilé ẹ̀sìn kí ló ti fa eh, ẹ̀mí nínú gbogbo nǹkan tá à ń sọ ọ̀rọ̀ mú kórè lèmi àti ẹ̀ ń sọ ọ̀tọ̀ nǹkan tí wọ́n ń sọ wo má wọrí báwo ni nǹkan tá a jọ ń sọ ọ̀rọ̀ iṣẹ́ tá a jọ ń sọ nǹkan tó wà important ni. kí mi bẹ yanjú ọ̀rọ̀ kí n bẹ yanjú ọ̀rọ̀ ọlọ́run ní jẹ́ kọ́rọ̀ mi tálálẹ́ bá ní kó yọjú aláàárọ̀ òjòjú òjòjú. mo ti ẹ̀ ń wò pé bóyá kó wá nǹkan mi tó màmá sọ ìyẹn ti mọ́ mi òótọ́ ọ̀rọ̀ máa ń korò ó ti gbà ẹbí tí ò dá àbí bẹ́ẹ̀ kọ́ òun ṣe slay queen káàkiri òun bá ṣe ìwé ìdí ìwọ tó ń ṣiṣẹ́ bank wo jẹ́ ní sọ fún ẹ how old are you now. ó ṣú ọ̀pọ̀ mi pé thirty one ẹ̀ ò lè pè tó máa fi recruit àwọn ẹ̀rọ mi síbi iṣẹ́ yìí tó máa fi fún ẹ̀rọ mi. báńkì ò bá ẹ̀rọ. anyway ṣé orí gbogbo ilé ìtọ́sán ẹ̀ àmọ́ ni kò bá ẹran by the time tí n bá fún ẹ lóyún ẹ tí n bá ti fún ẹ lóyún òun ní lẹ́nu àbí ẹsẹ̀ tó sọ pé ó fẹ́ máa fi rìn káàkiri máa wá àwọn ọ̀rẹ́ orí burúkú tó tó tó ń pè lọ́rẹ̀ ẹ̀ máa wá wọn káàkiri ó máa stop. tàbí yín fẹ́ dúró sí lára wo wo wo wo right now my career comes before anything má jẹ́ ká fọ̀rọ̀ sílẹ̀ sọ̀rọ̀ jọ ọkùnrin gbọ́lá nǹkan. ó ń tanra ẹ̀ wo wo bóyá gbọ́dọ̀ wọn bízí èmi ò mọ̀ bóyá ó bízí pẹ̀lú kọ̀ǹpútà ẹ̀ bóyá later ó pè. anyway ṣé kí n máa expect ẹ lálẹ́ are you coming. àkóbàdà bá máa lọ sún mọ́ mi o àti jẹ́ àti mú má lọ kó bá mi o. débì mi ó mà ti ṣe díẹ̀ tí mo fi owó ṣàtúnṣe. ọtúnba èmi náà fẹ́ sọ bẹ́ẹ̀ àmọ́ kó má lọ dàbẹ́ ní pé mo látẹnumọ́ ni torí kí nìdí àkáǹtì tẹ́ ṣí tẹ́ ẹ̀rọ ọ̀nà ẹ̀ dáadáa at least tó bá jẹ́ pé ẹ run account yìí dáadáa ni ó máa easy fún yín láti gba loan má dẹ̀ bá yín submit document yín ṣẹ́rí ṣe bẹ́ẹ̀ election lè fẹ́ ṣe ń sìn owó ṣàlẹ̀ máa ná ń bẹ̀. Ah, àṣẹ ọlọ́gbọ́n ni mo mú ti ra bó hmm, dẹ̀ ṣe wá sọ yìí tó bá ti di Monday màá níbi kọ́ bá mi kó ten million naira wá sí account yín. really. Uh, yes um, kó dẹ̀ tó di òpin ọ̀sẹ̀ hmm, màá wo nǹkan tí mo bá tún lè ṣe. Oh, thank you so much ẹ ṣé gan now you are talking ṣé rí tẹ́ ti ṣe yẹn sìn tẹ́ fẹ́ apply for loan one time kò ní sí delay kankan rárá ẹ ṣé gan thank you. fi ọkàn ara ẹ balẹ̀ mm-hmm. omi tuntun ti rú ẹja tuntun dẹ̀ ti wọnú ẹ̀ irú ń sìn àwọn owó kéékèèké kan wà tí mo ti fi sáwọn báńkì kọ̀ọ̀kan tó bá jẹ́ pé mo ṣe ń bá ẹ sọ ò ti di olórí láàfin mi ń sìn ṣọmọ pé irú owó yẹn bó ṣe ń wọlé bó ṣe ń jáde wàá má bá mi mọ́nítọ̀ ẹ̀ ẹ wo ẹ wo ẹ má mẹ́ni lọ bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ tí ẹ rí kó tó dénú mọ́tò wàá rí alert. Really? Exactly. Oh, thank you so much. Thank you. thank you for me. Mm, ah, ah. Thank you. I'll miss you, baby. I'll give you a call. Mm-hmm. Ah, ẹ jẹ́ kó dùn kó kí. Kó máa kí. <laughs> Take care. Bye. No, okay. ọ̀kẹ́ ọ̀ ṣé mo gbọ́ nǹkan tí mo ń ṣe punishment ṣá mo kórè ló dé fà do you know she actually went back to tell Toyi to withdraw that client from me. how possible is that bọ́ gbogbo wa la mọ̀ wípé ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ Toyi ló ṣe gba client yẹn lọ́wọ́ ẹ̀ and besides ta ni ẹni tó sọ fún ẹ gangan. ṣé mo pé etí ọba nílé etí ọba lóko. èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ òkèrè tí ò bá dín kò máa lé kàn ni bẹ́ẹ̀ ni ta ló sọ fún ẹ sọ fún mi kájọ lọkọ olójú ṣẹmí ń bí ọlọ́gùn ọ̀rẹ́ àti pé tẹ́lẹ̀ bí bá ti mẹ̀bi ẹlẹ́bi kò yẹ kó pẹ́ lórí kan lẹ́mu i'm sorry i was supposed to stand by you kájọ ṣiṣẹ́ yẹn but it happened that way má bínú ṣùgbọ́n bá mi bẹ́ẹ̀ náà. ṣé o mọ̀ nǹkan nísìnyí ẹ jọ̀ọ́ ẹ̀yin méjèèjì ẹ jọ̀ọ́ ẹ dìde kẹ́ hug ara. kó dẹ̀ tó síbẹ̀ dẹ̀mọ́ ju náà kúrò i'm sorry ṣùgbọ́n honestly ó yẹ kí n support ẹ fi ṣiṣẹ́ yẹn nípa má bínú. now kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́. yes o miss me. ẹ lẹ ẹ kú àpérò. jọ̀wọ́ bá mi róúnjẹ ń sálẹ̀. àtẹ̀mí náà. ẹ̀yin kọ́ kí la rí ẹ owó ńkọ́. lọ́ọ̀rọ̀ a máa fún ẹ lówó létà. mo trust yín ó yá ẹ mú owó wá. àtẹ̀mí náà. kí lẹ sọ. mo máa fún ẹ ẹ̀yin ni o ah. lẹ máa fún mi ẹ̀yin lẹ máa fún mi wọ́n máa fún ẹ. mi ìdóde tí wọ́n o. Um, ehm, Sherry. One of the criteria of a career woman is they don't hold grudges. Because once they do, it holds them back ẹ̀yin náà ṣé mo yín nǹkan tẹ́tí lose látijọ́ tẹ́tí ń jà. oh well at least àwọn àtẹnu máa ń jà. àbí o. mi ò dispute fact yẹn ṣùgbọ́n ajá má parí ni ò dáa. ẹ eh, with that being said. Yeah ọtúnba ti invite mi sí club lálẹ́ yìí adẹjọ́ ń lọ ni o. thank god it's friday gbé bọ́ díẹ̀. ẹ wo ẹ eh, wo eh, èmi ò ní lè tẹ̀lé yín. kí ló dé. dípò. <sighs> <laughs>

gbọ́ wọ́n ti lọ kánná rànjú bí ẹni tó fa gbaná àtijẹ́ àtijẹ́ náà ni ò jẹ́ ká ṣe nọ́mà àkóbá dábà máa lọ sún mọ́ mi o àtijẹ́ àti mú máa lọ kó bá mi o ọ̀sìn yìí ṣe kókó ọ̀sìn yìí ní kókó. òòrùn ìwé ti súnmọ́ tó sí ìlú ayé ó ti bẹ́ẹ̀ dé lọ. ṣùgbọ́n mo kókè. ibi ẹni tó bá gbà àtijẹ́ àtijẹ́ náà ni ò jẹ́ ká ṣe nọ́mà àkóbá dábàá máa lọ sún mọ́ mi o àtijẹ́ àti mú máa lọ kó mi o ọ̀sìn yìí kókó ọ̀sìn yìí kókó. Where do we go from here? I don't understand. You know what I mean. Hello. What do you take me for? I am a responsible young lady with a very good job. I am a banker. Oh, I'm sorry. Can you just imagine? When I thought I just found a good friend. But alas. So, can we start all over? That's better. Anyway, I'm what I'm um, Media Johnson. Well, I'm Alan Ajayi, an engineer. Nice to meet you. So, can we go back inside? It's okay then. Kí ló This is unusual. The fact that you never you don't do before. anything ká tiẹ̀ mú bóyá ibìkan ló wà bíbìkan àbí nǹkan kó tiẹ̀ ló ṣẹlẹ̀. Eh, I'm I'm I'm confused and scared right now because I don't know. Eh? I don't know. Ah ah ah ah! kí ni ìtumọ̀ gbogbo ilé ẹ̀sìn what is the meaning of all this o ò ní wá síbi ìbàyìí mọ́ lálẹ́ àṣà ní reason o ò fi reason sí o ò fi anything sí kò sọ pé ò ní wálé mọ́ kí ló dé tí lady yìí ṣe báyìí náà ṣó sọ mí di wèrè ni àbí what what is actually going on. No, I don't think so. Me, ò share anything for now. Me, ò share now. Àkóbá dábàá àti mú máa lọ kó bá mi o. Ọ̀sì yìí ṣe kókó, ọ̀sì yìí ṣe kókó. Lasting success is created by good behavior, and it's often destroyed by bad excuses. One thing ni mo fẹ́ kẹ́ bear in mind, which is the most important professional asset tí ẹ need tí ẹ need to keep is our reputation this bank's reputation now <clears throat> we have a new client it's Adams Jayola I want you to go through this have this have this have this now in fire, picture ten one one. picture client wa wow Adam Jayola. wọ́n um, ní àwọn informations kan tó wà nínú fáwọn yìí ó dẹ̀ láwọn kan tí ò sí nínú ẹ̀ tí he is a complete package gentleman. I'm kinní kan ló bá àjàwọ̀ ẹ̀jẹ̀ apá ẹ̀ ó gùn ju ìtàn He has a very possessive wife. where are you coming from? Adams ọkọ ni mo ń bá sọ̀rọ̀ ni I said where are you coming from or cat cut your tongue? Oh, you know, initially I thought I was the one with the problems but later I realized that you are the one with the bigger problem because tí ìkọ̀kọ̀ bá ń ṣe ṣu kò ní sẹ́ni tó máa gbọ́ tó dùn bá ń gúnyán ariwo á wá ta òkìkí awakọ̀ káàkiri gbogbo ayé because mi mọ kọ́ta fa lọ́ta fa bọ̀ To kàn feel pé the best thing for you to do is to walk out of the house kọ́ ẹ̀sùn máa máa dé láàárọ̀ yìí so ibi tó bá gbà lọ òun ni kò ṣàlàyé fún mi. Ah, my darling ṣé bí mo ṣe kúrò nínú ilé yẹn ò dáa ni ká máa wá pariwo mọ́ra wa kó wá pa. oh really ṣé pé jáde nílé kò dáa tọ́jà kí n máa pariwo lóra lórí. torí mi mọ̀kọ́ta fa lọ́tà fọ̀bọ̀ tó feel pé the best thing for you to do is to leave the house men don't keep malice and that is malice. oh my god i thought you might have slept over this now well my dear i'm not a pretender no you know me well that i'm not a pretender tí nǹkan bá ṣẹlẹ̀ ó pè mí kájọ trash out kájọ trash out kájọ fínú ara ọhún ara wa kalẹ̀ mọ̀ pé àkíní yìí o kò dáa o èmi ò sínú sáìlì pé ẹ ẹ jẹ́ ká fi sínú kà mí ìráyè mi ń bá wọn kọrin mi ń bá wọn kọrin wèrè nǹkan tó bá ti tẹ́ mi lọ́rùn ká sọ kó tọ́ síbẹ̀ ni ó fọ́ ni gan. all right in that case i am very very sorry. uncle sorry is not enough yes sorry is not enough nínú ọ̀rọ̀ tí wọ́n lè you you you just can't be sorry you can't just keep telling me you're sorry I've been calling you since you left the house I called did you pick my call no but send message here oh ka oh they were online oh online okay are you not amazing. okay I don't know what to say again once again I am very very sorry. oh well sorry is not enough in matters like this sorry is not I'm not taking your sorry. Oh really? We trash it out and you won't walk out on me again as you will not you will not walk out on me you will not walk out on me you will wait and will try to figure out. but come to think of it báwo lèèyàn ṣe máa lówó tó Mr. Adams Jayola yẹn tó jẹ́ pé báǹkì ẹyọ kan ló máa máa lò àbí kí ló fi ọ. Um, ṣùgbọ́n orí yẹn sọ ó ṣòro gbàgbọ́ lóòótọ́ but I think um, mo tún bá hold him high esteem because kí ló dé tí irú ọ̀túnba yẹn máa máa bọ̀wọ̀ fún it's absorbed. I don't know. Mm. èmi náà ń rò bẹ́ẹ̀ there should be more to it mo ríre ó sọ̀rọ̀ ni sọ̀rọ̀ yóò kàn ẹ́ ni ṣe ọ̀tọ̀ tí ẹnì kan tẹ̀mí rọ i'm just wondering kí ló ṣẹlẹ̀ tí toyib fi assign ọ̀rọ̀ máa nìyẹn fún àwa mẹ́tẹ̀ẹ̀ta ó tún wá sọ pé promotion àti increase in percentage ó wà i'm confused There is actually more to it. Um, I think we need to find out what's, what it is. I need to find out. You need to nǹkan kan find out. Ẹ̀yin méjèèjì yẹn máa find out while I enjoy the percentage. Orí ọ̀rọ̀ percentage yẹn like. <laughs> So money is important tàbá ẹ̀. Ó dà pé percentage yẹn gan ló ṣọ́ọ̀dù. she ń jáde o, ṣé ẹ jẹun? Ẹ rà kọ́kọ́. Madam, ó yá, gbà bọ̀bọ̀ gbà bá mi ṣáàjì gbà dání kó bá mi ṣáàjì ẹ̀ o. ṣé wọ́n ti kúlà mi yẹn. wọ́n jáde ni o. bọ̀bọ̀ ṣáàjì fún un. kúlà mi yẹn jọ bá mi fọ kó jẹ́ kátẹ́gùn fẹ́ sí i. bá mi fún lówó wa bá mi ra ráìsì lọ́dọ̀ àjẹ́ kó bá ra ráìsì àtẹwà kò dé rẹ́rùn àtẹ́yìn sí. ẹm tí o mọ kan ra púpọ̀ àjọ máa jẹ. ṣòbó lábọ̀ tiẹ̀. ẹnu kò ra ló ok ẹyin kọ́ ṣẹ̀ jẹun. èmi ti wà ok ẹyin. ẹ honestly tí màá ṣe pé ọ́fíìsì kan náà lájọ wà á ti nù ẹ́. kò tiẹ̀ fẹ́ rí ìwò sójú ara kò fẹ́ gbọ́ rẹ̀ ó wẹ̀ tẹ̀ gan. ah àǹtí ìwọ gangan ló yẹ tìjú ó sì láìkì. ṣe bẹ́ẹ̀ rí pé àgbàlagbà nìkẹ́ tó máa ránṣẹ́. ah ó sì láìkì. àló láìkì mi jù wọ lọ. mi náà fura náà orí òpè ẹ ta eh. ló láìkì èmi gan ètì ẹ̀ ṣèbí kíní lásán ni cleaner dẹ̀ máa gàgàrà ìwọ ló onírònú because wẹ́ẹ́kù tún ti kàwé mọ́ mi èmi tí wọ́n ti sínú gbogbo wa ń sìn kó máa fi rán yàwó ní bsc ká tó méjì oní msc oní dcc oní ucc òun nìyẹn òun lọ́rùn yẹn fìyẹn my dear. ó padà lọ mi lò. Where are you coming from? Dipo, see, I had a very long day. Please tonight is not the time for your question and answer session. I have a very big task ahead of me. Joe, Sori ẹ pe ṣá. Sori ẹ pe ṣó ṣó mọ nǹkan tó ń sọ ṣá. Èmi béèrè lọ́wọ́ ẹ̀ pé níbo ló ti ń bọ̀ láti àárọ̀ àná tó ti kúrò nínú ilé yìí. Wọ́n sọ fún mi pé you are not ready for my all my question and answer whatever àbí kìtì ẹ̀ ló sọ náà. Kí ni problem ẹ̀? Ṣé wàá okay ṣá? Oh, do you think I'm joking with you? Okay ibi iṣẹ́ tí mo dágbére fún ẹ pé mò ń lọ náà ni mo ti ń bọ̀. ah i see i see mi ò mọ̀ pé ẹ ti ń ṣe overnight ní ibi iṣẹ́ yín mo mọ̀ pé ẹ ti ń ṣiṣẹ́ twenty four hours o bá ti sọ yẹn fún mi you are very stupid you are very very stupid. dúró ṣé wọn nìkan ló máa kọ́kọ́ jẹ́ kàyà ọ̀ma ọ̀rádà kàyà ń jẹ. kí ni problem ẹ náà kí ni problem ẹ ibi tó lọ ni mo fẹ́ mọ̀ òun ni kò sọ fún mi i'm not a fool. <sighs> So Deepo, that gave you the liberty to call me stupid. I can say that over and over. Over and over again. Ṣé o ti fẹ́ mi sílẹ̀? So? You don't have any right to call me stupid. You're not married to me. Ṣé o máa call me stupid? I don't care. See, ibi tó lọ, òun ni mo fẹ́ gbọ́, òun dẹ̀ ni mo fẹ́ kó sọ fún mi sìn. for your crap. àkóbádà máa lọ sún mọ́ mi o àti jẹ àti mu máa lọ kó bá mi o ọ̀sùn yìí ṣe kókó ọ̀sùn yìí ní kókó àti jẹ àti ló bọ̀ ọmọ jẹ́ o. Huh ọ̀gá ò gbọ́dọ̀ gbọ́ iṣẹ́ ò gbọ́dọ̀ gbọ́ ohun tá a ṣe tí lè fi jóná ayé ò gbọ́dọ̀. ìpàdé àwọn òṣèlú ni mo wà tó ti pè mí náà mo ní láti post wọn kí n sáré wáyé ẹ kí n lè gbọ́ nǹkan tó fẹ́ sọ. ọ̀túnba ẹ má bínú ṣé mo pé tí n bá pè yín bẹ́ẹ̀ yẹn ẹ lè má fẹ́ wá mo kọ míìsì yín náà ni mo ní kí n pè yín kí n rí yín. ìwọ ọmọ jẹ hmm. miss me. of course. èmi ọ̀túnba máa ní. ẹ. Eh? <laughs> wo mo jèrè hmm, okú ọjọ́ mẹ́ta ń ṣe àjòjì sáré o ẹ pò miss mi yẹn irọ́ ńlá ni ìwọ tó jẹ pé tí wọn bá ti fi ọlọ́run bẹ àná bì ó ní yọjú. ẹ jọ ẹ má sọ mi lórúkọ tí o ṣe tèmi mo kàn mí ìsìn náà ẹjọ ṣé èèyàn ò lè mí ìsìn ni. wo jẹ́ kí n sọ fún ẹ tó bá jẹ pé o ní nǹkan míì tó fẹ sọ ẹ tètè sọ báyìí báyìí nítorí pé mo ní láti padà sípàdé. and then tó bá jẹ pé owó lo need kò tètè sọ́nsìn. Mhm, owó kẹ nah far from it okay since tẹ fẹ́ mọ̀ ọ̀rọ̀ olórí Adams Jayeola ni mo pè yín fún mo kàn fẹ́ kẹ́ brief mi ní few things about him. Adams Jayeola èmi àti Adams Jayeola àfi bẹ́ẹ̀ close mm. hmm? àmọ́ tó bá fẹ́ mọ anything nípa ẹ̀ báyìí mo fẹ́ kó mọ̀ ọ́n pé ó lè máa jẹ̀ ní o Adams Jayeola is unpredictable. <laughs> ọtúnba ẹ̀yin ẹ ṣe fìyẹn lẹfẹ mi nǹkan tí èmi fẹ́ mọ̀ ni kẹ́ sọ fún mi ẹ má bọ́dà nípa bóyá wà predictable or unpredictable just leave that for me mo mọ bí mo ṣe máa handle ẹ ṣe gbọ́. Hmm. why you still calling me o jẹ́ kí n ráyè ṣiṣẹ́ nílé mo bọ́ síta wá síbi tí màá ti ṣiṣẹ́ you are still disturbing me with calls i don't want to listen to anything jọjọ jàre. Adams Jayola. ká mọ̀ ọ́ ẹni tá a bá ṣe kójọ kó dáríjì wọn. Ah, hi, are you okay? Did I call 911? Wait, have we met before? Hmm. pẹ̀lú mi ọmọ mi ti ṣe lànkẹ́. what about her. well ó ti ṣetán ó ti serve ó dẹ̀ ní di ehm, iṣẹ́ mo dẹ̀ rántí pé vacancy wà ní company ẹ̀ you know mo ní kọ́ máa mú bọ̀ kó wá bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́dọ̀ ẹ̀. Ah, ah without my consent. what is it important it's not I abi the last time we spoke we agreed that we were going to send Kemi sola out of the company. You should even appreciate the fact that Eliyan Okonomode were getting the meat of Mahabere ṣe. Eh, eh, wait, wait, wait a minute. Ìgbà wo lèmi àti agree pé ká jọ Are you not amazing? No, I don't understand. Ìjọ́ wo lèmi àti agree? Oh, are you telling me ipe o ti No, is that what you're stylishly telling me like you still have that girl in your company? let me ask you ẹ̀ṣẹ̀ wo ni mo fẹ́ sọ pé ọmọ yẹn ṣẹ̀ tí mo fi lé e. jọ sódì láti ṣe lọ́jọ́ bí ló sódì láti ṣe kó tó le ẹ mo náà flex pẹ̀lú ọmọ pé kò lè kúrò ní company ó sọ pé ẹ̀ṣẹ̀ olóṣẹ̀ oh definitely you are telling me that she is more important than I am to you oh. because if not tí bá sọ nǹkan fún ẹ o máa ṣe ni ask your wife. alright alright alright kò le lọ sọ fún àwọn tó sọ fún pé iṣẹ́ wà kàn máa bọ̀ kàn máa bẹ̀rẹ̀. ah well it's too late. And uh, yes, it's not about that anymore. It is not about the, the, the, the job anymore. It is about the fact that I told you to sack that girl and it is a problem to you. All right, Emi Ofeka Pariwo, I'm sorry. You don't have to be sorry. You don't have to be sorry. Oh, is it that I'm crazy or I'm dumb? I don't get. ẹbí ẹ̀tẹ́jọ́ agree nǹkan kan ó wá sọ wípé orí burúkú ra jọ̀ọ́ máa ṣe káàkiri títì òun náà ṣe ní respect me ìyàwó ẹ̀ that's why you don't respect me because some people speak the best one èèyàn your kọ for kíní kan kíní kan èyí ló fẹ́ẹ́ gbé ní kò sáyé. i'm sorry this this be ò parí. oh so èmi ni nice maker no dami náà èmi ni nice maker àbí tó bá ṣe tiẹ̀ òfin kan bá yẹn tí màá ṣe tiẹ̀ mi kan bá máa dojú mi ojú ọlọ́run samaria like like i'm like i'm dumb like i'm crazy like they didn't do that they serve me to react to i don't understand you are not going anywhere you are not going anywhere yàrá ń gbẹ̀rẹ̀ ìmọ̀ ìṣúná mẹ́fà ìgbọ́n ní wọ́n jẹ́ gbogbo ọmọ ẹ̀yìn á lọ síbẹ̀. <sighs> And I did as usual. I left her kí peace lè reign. <sighs> So sorry about that. It's okay. Eke máa wo oníkálukú ló ní tiẹ̀ lára but all the same I'm sorry you had to go through all that stress. It's okay. Well, wait a minute how did you come to know my name mi ò sórúkọ mi fún ẹ náà báwo ló ṣe mọ̀. oh well eh, eh, ẹ̀yin lẹ dá orúkọ yín fúnra yín so ó jẹ́ orúkọ tí mo ti gbọ́ rí i could easily pick the name. okay all right o ṣe gan. jẹ́ kí n wá máa lọlé ilẹ̀ tí ń ṣọ. kò sí bí mo bá ṣe pẹ́ níta tó mo ṣe máa lọlé kí n lọ sùn so mi kì í sọ tá a máa lọlé. Ah, Eh, sorry ṣé èdè ṣọ́ọ̀pù ìyàwó yẹn máa jẹ́ kí n kú. ẹ̀kọ́ ah, ah, kékeré nìyẹn gbogbo wàhálà tá a fà yẹn ó ti ṣẹlẹ̀ tipẹ́ ìsìn inú ẹ̀ àti wálẹ̀ ṣé o yẹn ń sìn. kí n máa lọ sí o jẹ́ kí n lọ. mo rire ah, mo rire mo rire. ẹ ti fẹ́ máa lọ sọ. yes mo ti fẹ́ máa lọ. okay sir. all right thank you. Eh? yes sir. see you. lórí kí ló máa ṣe é náà kí ló máa ṣe é náà mi bá tiẹ̀ ti ṣe nǹkan tó yẹ kí n ṣe ń sìn àbí kí n tẹ̀lé wọn ni kò wà professional. ojú ẹ̀ ọkọ rẹ̀ sáwọn èèyàn tó pẹ́ tí mo ti lọ sílẹ̀ mọ̀ èèyàn náà ló ní màrí ẹlẹ́yìn ìbò ṣe. for real àtẹnudí Oh, you have a nice place. Thank you. You're really fine. <laughs> Àjọkọ̀ tí mi jàre à máa fara nù ẹjọ́ òun ti rí ẹgbẹ́ yìí. <laughs> Ọ̀gá ó ti rí ló ń dùn. Oh my dear. Ah, a ti súnmọ́ ọdún mẹ́wàá ká máa parọ́. Bẹ́ẹ̀ ṣe dá mi mọ̀ gan kò yé mi. Mi ní dá ìmọ̀ kẹ̀. <laughs> The only goddaughter tẹ́lí. My naughty goddaughter. Báwo wà lẹ́fìtẹ̀? Ọkọ ńkọ́, ọmọ ńkọ́, iṣẹ́ ńkọ́. Ah, adúpẹ́ ò ṣẹ́rí ti ṣẹ́ yẹn ìgbà tí mo wáṣẹ́ títí títí mi ò rí lèmi náà bá di agbowókà ní ilé ìfowópamọ́ kan aṣáà bá wọn ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ ń bẹ̀ àmọ́ tọkọ yẹn kò tí sọkọ. agbowókà àbí. báńkà ni ẹ ló ń pèrè lágbowókà ẹ ẹyin màláyé wà lọ́wọ́ ẹ. ta ló sọ fún yín. bẹ́ẹ̀ni agbọ́yé táwọn bankers máa ń ka tòṣù ti parí. yes o da sọ fún mi ṣé minimum wage ló ń gbà. Ah. <laughs> ẹ̀jẹ̀ ní sọ́dọ̀ àmọ́ àpọ́nlé ni báńkà agbowókàlà agbowókà ń jẹ́ <laughs> you too ẹ ò yẹ dàgbà ẹ kàn ló look beautiful much more beautiful. ẹ lọ́wọ́ lọ́wọ́ ọkọ mi. báwo wà ní ọkọ yín kọ everybody nǹkan because mo jẹ́rìí yín ètò ẹ pé ẹ má mojú lọ sọ́jà ni mi ì lè wait láti meet ọkọ yín. àdúpẹ́ lọ́wọ́ ọkọ mi ò sí ní báyìí sí yeah but ó máa dúró kó dé o máa you are you must meet my husband. ọ̀ oh, inú mi dẹ̀ máa dùn láti meet wọn. but I think you should see my husband's picture. Ah. Where is my husband. ẹ ẹ yẹn zoom o. jọta yàrá nígbà anniversary wa. ọkọ yín ni ọkọ tó fẹ́ yín sílé. adams jayola. orúkọ wọn nìyẹn wow ah ah. Emma Binu, <laughs> he's such a cute guy Emma má jẹ́ ń pè guy such a cute man mo jẹ́rìí ìyẹn tẹ́ gbé láti kékeré lẹ́ẹ̀kín kó ṣàkóṣàkó. Oh, oh. <laughs> I've always trusted you you ah, ọkọ yín fine gan ẹ dẹ̀ compliment ara yín dáadáa èṣù wà níyà yìí náà gbára ọdún báwo wà lẹ́ẹ̀bí pé pé kí wọ́n kí ni kí ló fẹ́ jẹ jẹ́ ká lọ sí kitchen. ẹ wo ajọ́ máa lọ kitchen ẹ jẹ́ n bó bàtà ẹ bá wá sí bàgbọ́ ti fìlà kan tún máa ti download gbogbo details mo ní láti lò nípa Adams tó máa easy fún mi láti wọlé sí lára. ṣebí wọ́n download fún wọn ni èmi tó jẹ́ pé ìyàwó tí Adams fẹ́ sílé gangan godmother mi ni bẹ́ẹ̀ ni ó kàn jẹ́ pé ti tóbi ten years mo ti rí àǹtí yẹn ni àmọ́ àǹtí yẹn nífẹ̀ẹ́ mi tó jẹ́ pé so from àǹtí yẹn mi máa wọlé sí Adams lára ni mo bá gba gbogbo nǹkan tí mo fẹ́ gbà ló bá tán. Hmm, jọ àǹtí òṣìwò ni ẹ. oh well let me shock you guys i was behind closed doors with Adams in a hotel room for hours and sọ̀rọ̀ ilé ẹ̀ marriage ẹ̀ so my darling tó bá jẹ́ pé ìyàwó ẹ̀ ló mọ̀ it's a no no no for you because ìyàwó ẹ̀ burú gan ó tiẹ̀ lè fi bẹ̀yẹn wọlé sí lára and you on the other hand you have not met him in person I have met him in person so mo ní upper hand ju ẹ̀yin méjèèjì lọ. are you alright? well yes. lórí ọ̀rọ̀ òṣìwò ló sọ tó ń sìn yẹn. wá ṣé èmi kọ́ mo invite ẹ̀yin méjì wá sí club tẹ̀ fi meet Adamson. and so what ọ̀run gangan ni wọ́n sọ náà yes tóró dẹ̀ gbé wa wá sí club yẹn ni pé ká má mi tẹni tó yẹ ká mi àbí ta ni promotion òun láàrin wa kóníkálùkù jórúkọ bàbá ẹ o bẹ́ẹ̀ ni ẹni tó bá dẹ̀ fẹ́ dínà àti jẹmi lágbára Ọlọ́run máa bá mi dé mọ́lẹ̀ ni lórúkọ Jésù bó ṣe máa rí fẹniyẹn nìyẹn ṣó fẹ́ dínà àti jẹmi ni. pẹ̀lẹ́ ṣègbè mi ni mo máa lajú tèmi sílẹ̀ kí ẹnìkan dínà àti jẹ tèmi àbí. àtẹn tó lajú sílẹ̀ tán fi tí jẹ o àtẹn tó di ojú ẹ̀. èmi ò ṣàdẹ̀tì wà pẹ̀lẹ́ ní four hours.

ládò lọ́mọ yẹn o kò ó pé kò ó pé ìlú ẹni tí kò ó pé ó máa lẹ́yìn ó máa lẹ́yìn gbọ́ mi yé àkóbá dábà máa lọ sún mọ́ mi o àtijọ́ tí mo máa lọ kó bá mi o ọ̀sìn ìṣòkòkò ọ̀sìn ìṣòkòkò àtijọ́ àtijọ́ àtijọ́ ló bọ̀ ọmọ jẹ́ o. Babe. What is wrong with you? Kí ló fà ronú? Kí ló dé tó ronú? Ẹ́ tèmi àti ẹ bá ti ẹ̀ jà ṣé bá máa parí ni? Àbí tá a bá parí ẹ̀ gbà ọ̀la to fẹ́ jà mí? Mo wà nínú yàrá mbẹ̀yẹn, mo wà ìtì lórí bẹ́ẹ̀dì, mo wá wẹ̀ mi bàá yẹ here thinking. What is wrong? Will you please talk to me? Huh ọ̀gá ò gbọ́dọ̀ gbọ́ iṣẹ́ ò gbọ́dọ̀ bọ́ ohun tá a ṣe tí lèvi jóná ayé ò gbọ́dọ̀ gbọ́. So I am still on my pursuit of my career. With Adams, I am still a career woman. Orúkọ mi gbọ́dọ̀ rò mí. Èmi ni mo gbọ́dọ̀ jèrè Adams. Gbogbo ọ̀nà dẹ ni màá fi jèrè ẹ̀. <sighs> Fún ìdí èyí, ẹni tó bá mọ Motírọ́lá kí ó lọ kìlọ̀ fún pé ọkọ gidi bíi ti Adams ó ṣọ̀wọ́n lóde ọ̀nà àtijẹmi lélẹ́yìí mi ò dẹ̀dẹ̀ lajú mi sílẹ̀ kí ẹnikẹ́ni kó dínà àtijẹmi never. my darling kò máa fọ́ọ̀nì tó bá rí wọn ṣe ń ṣe wò ó abẹ́lẹ̀ jayán lásán làwọn yẹn ojú wọn lórí báyìí ètè wọn ò lè kàn i love my wife wọn kọ́ àwọn àgọ̀ abẹ́lẹ́jà hàn abẹ́lẹ́jà yẹn hmm, kọ̀ ṣọkọ yẹn kọ̀ tó ni ojú wọn lórí ètò wọn nígbà ìmọ̀ye tètè wọn ti bàdànù tó ti jẹ tó ti fi ra ètè tó fi ra ahọ́n tó fi ra ẹni tó fi ra ogbó ara gan pàápàá ṣọmọ kọ́ àwọn àgọ̀. but kí ló wá ṣe é tó ń sọ̀rọ̀ báyìí ẹni tó bá gbọ́ tó ń sọ̀rọ̀ ń òun sọ̀rọ̀ bí gbàtẹ́ kò ti ká mi mórí òfin kan. Ah, ah. mi ní láti ka ẹ ṣé mo ní láti ka ẹ ni oh, oh. àìmọye àwọn professionals gan wọn máa ń deny irọ́ tó bá káwọn mọ́ bẹ́ẹ̀ ni ìwọ kò ní lè fèsì mi láti sọ fún mi o ṣe so kí ni kí ni mo ní láti ka ìfúnko tó mọ̀ ṣé wàá máa lè fèsì mi kó sọ pé o ṣe nǹkan tí bá béèrè irú ẹ̀ lọ́wọ́ ẹ̀. but my darling are you encouraging me or you are discouraging me eh? encourage me now. no ma need the encouragement Mr. Adams encouragement kẹ irọ́ o kí la fi máa encourage yín fún kí la ń bá a kà. ẹ gbà mí kí la ti ẹ̀ ń sọ tó fi kan gbogbo eléyìí náà let me ask you a question can't we just have a nice day all through. Uh -uh hello aren't we having one already Ah, ah náà ṣe bá jọ ń fọ̀rọ̀ dọ́ àjọ ń jomi tó rọrọ̀ ni àjọ ń dọ̀wẹ̀ kẹ́ ni náà. alábísà ni mẹ́sàn ti sè. Adams hmm? ta ló ń jẹ́ mo ríre. mo ríre. o ò dá mi lóhùn sí i <laughs> ẹyọkùnrin ẹ̀ mà lọ́rùn kẹ́ àmà ìtí kò fa ń lẹ̀ ifá yín mà ti ń ṣe. Ah, jọ má bínú eléyìí tí mo wo ṣiṣẹ́ abẹ́lẹ́jà yan ni àbá jẹ. Can I have the phone, please? Ah, ah, ìyàwó mi kí leléyìí kọ tó fi jọ bí pàǹfẹ́ra wa kí ló kọ síbí. ó ti ó dìgbà tó bá kọ I love you síbẹ̀ ẹ̀ mo mọ̀ pé ń fẹ́ra yín oh. ṣọ̀pọ̀ pònú lé mi no no I, I don't understand short, short wave communications or I can't read the handwriting on the wall so you know I'm a child to you like I'm a fool so o ní láti kọ i love you síbẹ̀ kí tó mọ̀ pé nǹkan pàwọ́ àti nǹkan pàwọ́ àti yọ̀pọ̀ dá mi lóhùn oníranù aṣẹ́wó oníṣekúṣe tí ó bá sí pé o ti sọ̀rọ̀ mi fún ẹni ṣe é mi pẹ́ ti sọ̀rọ̀ ara mi kí ló kí ló ń béèrè mi lọ́wọ́ ẹ̀ fún báwo kí ni tí a máa béèrè lọ́wọ́ ẹ̀ pé ìyàwó ẹ̀ ń kọ́ definitely ìbéèrè àbòsí because I can sense I can sense sarcasm in that message I can sense another tone in that message so sọ pé oníjọ̀gbọ̀n ìyàwó ẹ̀ o ó ní ẹ lára nulẹ̀. ah no my darling She's just a friend. There is nothing attached to it. Trust me, my darling. Yes. Irọ́ ṣe báyìí. Yé! Irọ́ ṣe jàlámọ̀ rí ilé ayé ẹ̀ gan-an. Ah! Ó fi ẹ̀ṣẹ̀ gún mi nímú àti orí. Nǹkan bí ẹ̀ṣẹ̀ lórí mi bọ́ rẹ nímú ni, mi mú mọ̀. Èmi olùgbà tí wọ́n náà parọ́ òṣì onírọ̀ra nù. Èmi ah! èmi ló lọ bí mi. Ìwọ ló ọ̀gá tí wọ́n máa ń parọ́ fún mi ló máa ń bí mi ni, ìwọ ni kó máa parọ́. Àti ká ẹ̀yẹ̀ wà dẹ̀ ìwọ nà bí ó ní èwo ni irọ́ tí o tí o ṣe kíní. tó bá sọ̀tọ̀ ká parí ẹ̀ síbẹ̀ ilẹ̀ ilẹ̀ gbogbo ìṣòro tí ó dà lè pè mí ìdẹ̀lẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ mọ́ létí bá dẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ o sì máa bẹ̀ mí náà ni. so kíni kíni kíni abisa tó máa bínú àṣìṣe òkòkò àṣìṣe òkò àgbà àṣìṣe òṣà àkọ́wọ́ tẹ̀ bá wọ́n máa bínú àṣìṣe àlè mọ́ mọ́ tó that's why you have to work out on me but it's very rude you don't work out on people it's rude tàbá bí tọ́sí orí orí orí wọn gba létí èyí àwọn àgbo àwèrè báyìí wọn nígbà létí èyí àwọn àgbo èyí àwọn àgbo àpò oníbàyìí wọn nígbà létí onírànà àgbàyà olójú fúnfún dàbí tọ́kì. iye ẹni tó bá pè é ni kò wá ṣe tó bá jẹ́ borí rẹ̀ ni kò wá ṣàlàyé fún mi bí èwo ni Listen, ladies, I have uh, an advice for you, ladies. Not because I love you so much, but because I love this bank and ìtẹ̀síwájú báńkì òun ló jẹ èmi lógún. What I crave for is result, proper result. I do not care how you go about it. But then, how do we achieve this result? That brings me to where I have to advise you. Be good to everybody. Be kind to people. Do not be rigid with your clients. ẹni tá a bá máa pàjẹ òun la máa ń bọ. yes mo understand pé àwọn clients kan wà fẹ́ pé well wọ́n fẹ́ máa trespass wọ́n fẹ́ máa fọwọ́ kan ìlara bọ̀ dẹ̀ dẹ̀. I mean kí ni ọlọ́run fún yín ní gbogbo nǹkan tó fún yín fún gbogbo ọjọ́ iwájú àtẹ̀yìnlá it shouldn't be a waste I mean life is all about give and take you use what you have to get what you want. gbogbo nǹkan tàdé wò ká tó gbà yín as <laughs> marketers ní báǹkì ni so I do not care how you go about it I need result because I am accountable for whatever you execute at the end of the day and failure is not my portion so in other words I want results again everybody Re results good a word is enough for the wise have a nice day thank you, thank you sir You're welcome, sir. Yes. Um, what can I do for you? Actually, sir, uncle mi ni Ọ̀túnba. Mo ní láti bẹ̀ wọ́n ni kó tó lè fún mi ní nọ́mbà yẹn torí mo sọ fún wọn pé ó ní àwọn nǹkan tí mo fẹ́ discuss pẹ̀lú yẹn, sir. Um, mo fẹ́ kí ẹ bank pẹ̀lú wa, sir. <sighs> Now, why do you want me to bank with you? Okay, because we are very competent and Ali lè help yín pẹ̀lú every other businesses tẹ́ bá wà into. o mi lè bank pẹ̀lú another banker mo ti dá májẹ̀mú pé láyéláyé mi lè bank pẹ̀lú another banker kí ló fẹ́ sọ fún mi because gbogbo nǹkan tó fẹ́ sọ fún mi tó máa fi convince me right uh, interest rate eléyìí eléyìí gbogbo ẹ máa ṣáàpì kéèyàn kó gbogbo owó wá ṣáà except if you can try hard to convince me. Convince me, yeah. <laughs> Yes, sir. I can try extremely hard, sir. You, you can go extremely like extremely hard. Sir. You know what I mean? When I say I want you to try harder, I mean, can you try hard. Yes, sir. Anything you want me to do just for you to accept my proposal, sir. Anything for you, sir. Are you sure? Yes, sir. As you can try harder. Yes, sir. As in harder. Oh my God! Don't even go there. Don't go there. Sir. Ah, no, no, no, no. Hold on. What is my name? Harder, sir. <laughs> no, if you want to try harder, not in this kind of public place, you know, the proposal has to be in a private place. Sure. Are you ready? Yes, sir. Huh ọ̀gá ò gbọ́dọ̀ gbọ́ iṣẹ́ ò gbọ́dọ̀ bọ́ ohun tá a ṣe tí lè fi jóná ayé ò gbọ́dọ̀ gbọ́ ọ̀nàànà oh, wọ́n ti gbọ́ wọ́n ti lọ ká wọ́n ti bí ẹni tó fa gbáná àti ìjà àti ìjà náà ní ìjẹ́ ká ṣe náà. What do you mean by where am I going? But ìgbà tó pè mí mo sọ fún ẹ pé mò ń jáde náà. Uh, nígbà tí a sọ̀rọ̀ lórí fóònù tó sọ fún mi pé ó ń jáde kí ni èsì tí mo fún ẹ? mi ò rántí o because kò ń ṣe business mi kò kàn mí i can't remember what you said. kò wá important ẹ. ṣé ó ní nǹkan kan tí mo ṣe fún ẹ. No. Have I done anything wrong to you? tó fi wọ́n pé òkè kó máa maltreat mi àbí kò kò máa ṣe ẹni àwọn nínú ilé sí mi òun ló fẹ́ fi sun ẹ̀sùn ìgbà tí mo ṣe fún ẹ. tí bá ṣe nǹkan kan tí ò dáa tell me then I will apologize. oh well I think you need to check yourself ó ṣe nǹkan kan fún mi bọ́ ó ti ń police mi jù náà tí bá jókòó síbi ìwà ní kílódé tí mo jókòó tí bá wọlé ìwà sọ pé kílódé tí mo yẹn tí bá fẹ́ jáde ìwà ní kílódé tí mo fẹ́ jáde stop treating me like I'm a baby ìwọ náà wo nǹkan sìn àwọn ẹgbẹ́ mi wà ń ta ibi tó ti ń sọ̀rọ̀ owó they are discussing their progress èmi wà pẹ̀lú boyfriend mi kan ó ń bi mí pé bó ni mò ń lọ kí ló tí mò ń jáde kí ló tí mò ń wọlé kí ló tí mò ń ṣe yẹn kí ló ṣẹlẹ̀. okay so right now i'm lọ síbi iṣẹ́ àná. i'm going to work stop all these questions. you are not married to me yet we are only dating calm down now. are you trying to say pé kò sí saturday banking but ọjọ́ wo ni mi lè decide láti lọ síbi iṣẹ́ i can go to work anytime i feel like any day of the week. okay it's your life tó bá ṣe wù wá òun ni kò ṣe ṣe but mo fẹ́ kó rántí wípé tí gbogbo ẹ̀ bá délẹ̀ tán wà á máa rántí pé mò ń sọ. wo tí mi ìgbàgbọ́ it's my life má máa sọ fún mi pé kí n má lọ síbi kí n má lọ síbẹ̀ má jókòó má dìde má náà lọ. Ah, actually ó dábọ̀ ń ṣe sílé yẹn àwọn kọ́ ni mo wá rí ẹ̀yin gangan ni mo wá rí. ṣé ò sí. ah uncle ẹ má jẹ́ kán lé mi lẹ́nu iṣẹ́ wàhálà yìí ti fẹ́ pọ̀ jù ẹ̀mí mi lọ ọ̀rọ̀ account mo bá yín sọ yẹn ẹ̀sán kọ́kọ́ ń pa ẹ̀ ẹ̀ iṣẹ́ máa bọ́ lọ́wọ́ mi ò ṣáà dá kí n kó wá bá yín lé. iṣẹ́ ò ní bọ́ ọmọ ẹ lọ́wọ́ sórí báǹkì yẹn àti branch ibi tó wà yẹn mo ní marketer kan bẹ̀ tó market fún mi. Ah, ní branch wa. yes and it will be very very unfair of me kò ṣe mí náà all of a sudden màá kàn ah ah. ẹ wo mo fẹ́ kẹ́ cut off anybody tó bá wà ní branch wa ẹ má jẹ́ kó máa gbé marketing kan fẹ́ fi máa tàn yín ó ní ìranù ní gbogbo àwọn tó wà ní branch wa yẹn. bẹ́ẹ̀ni ó ní ìranù lásán nínú ẹ tí mo lè sọ fún yín tí mo lè categorically mo lè sọ fún yín pé oníranù ni wọ́n ẹ wọ ẹ cut any relationship yín pẹ̀lú wọn ọ̀fẹ́ jọ. ṣé o ní nǹkan tó dẹ̀ wá múlẹ̀ yóò lé o kí ló dé tó o bá ń tiẹ̀ sọ̀rọ̀ kan open account you know then you will be marketing and that will be it. ẹ mo ti bá wọn sọrí wọn sọ fún mi pé ẹ̀yin àtàwọn ò lè máa lo bank kan náà wọn ò dẹ̀ sọ reason fún mi. èmi àti ẹ ò já lọ́nà kí ló dé àti ẹ máa sọ pé òun ò lè bá mi lo báǹkì kan náà kí ló kí ni big deal tó wà ń bẹ̀. reasons best ẹdùn wo gbogbo ẹ bùjẹ bùdànù owó pápápá ti fáwọn èèyàn wọn ti lọ èmi dẹ̀ rèé tí bá lè jẹ má tí mo lè máa gba àwọn àkáǹtì yín you will be sure you are in safe hands kẹsì ẹ wo bí kẹ fún mi ṣe lọ́jọ́ kan. ẹ wo ó yẹ kẹ máa wo bíbá bí mo ṣe máa ń bá yín sọ látijọ́ ṣe bẹ́ẹ̀ yín lè dà yẹ̀wò àwọ̀ yín tí bá market yín gbogbo nǹkan ní ma ah kí ló ṣe yín. kò sí ó ti ń bọ̀ mi láìka ariwo tó bá lọ wọlé nǹkan ẹmu ìjọba ìjọ àkáǹtì yẹn ló ṣe kókó tí bá ní mo tiẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú five million. jọ bí ìlú ni kí n bẹ̀rẹ̀ pẹ̀lú. mo ń wo pé kẹsẹ̀ kọ́kọ́ fi bí five million. ṣé kò ní kéré jù. ó kéré náà bọ́ mi. mo gbé dání owó ten million. ẹ tún gbé dáadáa kó jù.

ọ̀gá ò gbọ́dọ̀ gbọ́ iṣẹ́ ò gbọ́dọ̀ bọ́ ohun tá a ṣe tí lè fi jóná ayé ò gbọ́dọ̀ gbọ́. and mind you ẹ̀mí ló ní mo sọ fún yín pé tó máa ti fẹ́ ṣí current account there are certain procedures there are certain requirements at this point in time wá ẹ má lọ máa fi banking business máa fi ṣe family business o as as required documents tó bá need láti present come present ẹ. so um, account to mrs nwosu yẹn kọ. ẹ sir mori was supposed to work on it kó tó kúrò oh talking about mori rẹ ọmọ yẹn Um, sir, we are having a problem with this account. I'll attend to that later, please. But sir, the Hold on. at the front door. Hello? no mo mọ mo mọ pé kò tó máa ṣe nìyẹn má try láti má try láti defend má try láti explain anything for me for how long are we going to wait nígbà tẹ́yìn mẹ́ta tẹ̀ta tẹ̀ ṣiṣẹ́ tì kí ló dé no no no please don't give me don't give me those flimsy excuses now don't mo lè fún yín more time yeah because you need ọ̀pọ̀lọpọ̀ ṣẹ́ lẹ́fẹ́ ṣe ń lẹ̀ nígbà tẹ́ bá fi ogún ọdún fi pinlẹ̀ wèrè ìgbà wọn lẹ́fẹ́ já and mind you má gbàgbé pé target láti meet and no one is going to be responsible for your failure. Okay? One week to go, and that's it. Have a nice day. Hey, can you go to work? Sir, we're having a problem with this account. Hey, manager, manager, ó gba machine ni ó dá o. Oh, ATM card mi, ó ti gbà. Eh, but then àwọn tó wà sálẹ̀ yìí náà wọ́n á lè mi lè gòkè mi lè gòkè wọ́n á tún mo fẹ́ gbà bẹ́ẹ̀ wọ́n á tù you jẹ̀yẹ́ ṣùkọ́ yà zero three. ẹ sà ẹ sà. sà ok. ọmọ àti ẹ̀ sí. gbàtà fẹ́ tẹ ní ṣe pẹ̀lú atm yìí kò ní ẹ ní láti drop number um, ẹ kọ́ ni máa ṣe ní pé ṣé ẹ ń bank pẹ̀lú one bank. ibi náà mo lò náà. ẹ má wọrẹ ẹ má wọrẹ ọmọ àti ẹ̀ sí ṣe. nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé ẹ má wọrẹ ẹ̀yin ẹ máa lọ sísàlẹ̀ tẹ bá ti dé sàlẹ̀ máa pe àwọn tó wà ní charge ọmọ àṣẹ machine ọmọ bá yín get atm card yín ó ṣe o nísinsìnyí o ìjẹ́jẹ́ mo lọ padà sí yìí o kọ́ bá mú nǹkan mi o òun mi wà ní tó ti fẹ́ gbowó báyìí sí ìfẹ́ tó fẹ́ fi hùn mí nìyà o. Thank you very much. Sir. You're welcome. Uh, hmm. Sir. We are having a problem with this particular account, sir. Okay. And the, the bearer is at the front desk as we speak, sir. Uh, okay. Is it a running account? Mm, it's a dormant account, but it reflects 10 million naira in it. Oh, that's okay. Fine. You know what you do. Um, transfer the file to my system in the office. Okay. I would attend to that immediately. effect. Okay? okay. Make sure you pass a call across to them that um, it will be attended to shortly. Okay. Right. ẹni pé lè náà ìsìn ṣẹ̀rí má ẹ̀ ní original one mo ṣe kó dènà pété mo ti dé lánàá ẹ̀yìn mo fẹ́ kẹ́ kọ́kọ́ rẹ̀ because you are one of my best customers very nice one fifty thousand. ilé tó yẹ. mo ṣe kó dé lánàá ni wọ́n ní máa kọ́ wà tàgbà fún mi. wọ́n lè kọjá yín mọ́ ní ọ̀tẹ̀ yìí ló dé ọ̀tá náà yìí náà ṣàlùkò owó ṣe wọ́n. ẹ wọlé ìrántẹ́ máa ń dán club ẹ lè má lè wọlé wá síbi iṣẹ́ rẹ̀ ìṣe rí ní club ni ẹyin náà máa máa wò ẹyin ló ṣe fún ẹ. èmi náà ṣe mọ mo sì máa wọ́n lọ máa rí báyìí ẹrí bó ṣe ń gbọ̀n ẹ wò. òótọ́ nínú èyí máa jáde dáadáa lára mi mo tiẹ̀ láìkẹ́ ń láìkẹ́ ó rí lì náà ẹ discount ẹ mo ti fẹ́ kẹ́ kọ́kọ́ rí ilé ah, tètè fine kò ní máa mú un fine ilé ah, iná ò lè mọ̀rùn mú yìí tó bá pọ̀ jù ẹ máa pàkẹ́ ó ti ṣe délé ilẹ̀ ẹ very light hair very nice ẹ bá mi but eh, tí n bá fẹ́ mú ilé ìbáyìí sìn àti ilé ilé ló máa ta fún mi jálẹ̀. ilé yóò já kò dín ní seventy wọ́n yóò ti lè fún yín nìyẹn ilé one fifty bọ́ ilé máa fún yín ní seventy thousand ele wa kọ. ẹ má bá mi ro ilé ìmọ̀ kan ní ní sixty five. irun gidi ni bí máa ẹ̀ náà fi ṣe. ṣẹ̀rì nǹkan tá a máa ṣe ni pé méjèèjì mo máa fún yín ní one twenty. ó jù bẹ́ẹ̀ lọ ìyá mi bá mi rà. Ah, ọjà tuntun ni ẹ ṣe one thirty fún mi. ẹ̀wọ̀ ẹ̀yin ilẹ̀ máa kọ́kọ́ ṣẹ̀ mí ló wá lórí. ṣé kí n kó sílẹ̀ ń gbà yẹn ní oyin. ó dẹ̀ máa mú ó dẹ̀ máa mú ẹ máa mú. ó yẹ gbàdá bọ̀. ó kì í ṣe mọ́. sista mo jèrè. mo dín náà báwo ni. mo àwọn òkè iṣẹ́ wa pa ẹ kú iṣẹ́ àtàárọ̀. o ṣe. mo kàn ní kí n sọ fún yín pé mo pe ẹ̀gbọ́n lọ́sàn-án ẹ̀ oh, wọ́n wá sọ pé àwọn òsì ara nípa àwọn ti lọ sí California bọ̀ it should be back by weekend ṣá. really ìgbà wo gangan ló bá wọn sọ̀rọ̀ náà. kò tí ì pẹ́ náà láìpẹ́ ni mo bá wọn sọ̀rọ̀. èèyàn ò fẹ́ tọrọ owó nìyẹn o. <laughs> ọlọ́wọ́ dẹ̀ ní fún ẹ ṣe o ò lè rí rárá. no actually mo èmi fẹ́ rí wọn o àwọn ni wọn sí ara ẹni bóyá kò yé nǹkan tí mo sọ. sori ko lórí burúkú ni ẹ o ò lè rí Adams ìwọ ni mo bá sọ̀rọ̀ kó tó máa wẹ̀yìn wèrè. aṣọ ò tiẹ̀ mọ Mr. Adam rárá ló wá ń fọ̀ bíi pé ìwà àti ẹ̀ ẹjọ́ máa ń sun ẹjọ́ máa ń jí ni. akóṣìbèrò jọ má bínú o ìwọ ọmọ Adams ló wá ń ṣe cleaner bíbẹ̀ òní bó erí jọ jẹ́ kí n bí ẹ́ question kan jọ ibo ló ti rí gáwọn tó wọ̀ wá sí club lálẹ́ ọjọ́ yẹn náà tó wá ń jó skele wú bí ẹni tó ń jó cultural dance tó ń ṣe báyìí tó ń ta bíọ́bíọ́ tó ń ṣe báyìí. dá mi lóhùn olóṣì olè kó ṣe burúkú kan kúrò bíbá ẹ ẹ ò bóyá rí very fake human being ó bóyá rí ó rí gbẹ̀ǹkù gbẹ̀ǹkù bí ẹrù olè. tó bá pẹ́ irọ́ ìwọ náà kulé. alákadá òṣì bẹ́ẹ̀ náà lọ ṣe màmá ṣá màmá live fake life kiri àdúgbò idiot ah i see this kind human being before. ló ń bá yín fàkẹ́ lọ. ẹ ó dọ̀ ẹ ó ẹ tiẹ̀ ní sùúrù náà ṣé mo kọ́ tó máa ṣẹlẹ̀. ẹ máa lọ ǹsìn náà ẹ máa wá lọ. àwọn èèyàn ti ń pè mí látàárọ̀ ẹ̀yin nìkan náà mo kọ́ wá kó kínní ìbámu ní mò ń bọ̀ mò ń bọ̀ ẹ bá mi rà á ṣé ń bínú sí mi ni ṣé mo ṣẹ̀yìn ni. ṣé òkú fíìs náà lè tẹ wá bá lọ ṣe understand ẹ máa lọ náà máa pín in. ṣé wàá dá mi dúró látàárọ̀ àwọn èèyàn ti ń pè mí mo kàn ń bọ̀ kàn wọ́n. ẹ má bínú kó ga ọ. máa pè yín bọ ẹ má ta o ẹ má fàṣẹ ti bọ́. pẹ̀lẹ́. ẹnu ẹgbẹ́ wa ẹ pẹ̀lẹ́ ó ṣe yín bí orun àbí. tí wọ́n bá jẹ oúnjẹ alálùbáríkà kí n sùn ni ọ̀rẹ́ mi yẹ pé. ó ṣe yín bí oorun àbí ṣe yín bí kẹ jí kẹ má jí ẹ jẹ́ jí kẹ má sùn jí má sùn. èmi ti fẹ́ máa lọ. àbí ọgbà ni gbogbo fẹ́ máa lọ. máa <coughs> bọ̀ dání. ó jẹ́ ra sọ̀rọ̀ ṣe kò jí. àbọ̀ ti jí ni bó ṣe wà yẹn three hours gbàkó kò ní lajú lẹ́yìn three hours ó lè wá jí òun but for three hours kò lè jí kankan hmm. ìwọ ni kò mọ nǹkan tó fẹ́ ṣe láàrin three hours yẹn. three hours eh. díẹ̀ tó ní nǹkan ní nǹkan. tí ò bá tó nǹkan wá lóbi six hours wà á eh. kọ́lé síbẹ̀ wà á ra mọ́tò síbẹ̀. Eh, ìwọ kí n kàn máa gbé plane kọjá bẹ́ẹ̀ kó sẹ́yìn. <laughs> o fẹ́ sọ́dọ̀ ọ̀nà ìjọba ò dáa ò dáa èmi wà Eh, ìwọ tí mo máa ń wò bí saint mo máa ń wò pé ah èyí eh, bọ̀bọ̀ yìí nàná mú aṣọ já bùtùbùtù ọkàn package fún mi ni. wọ́n regret ẹ̀. àwọn wo. àwọn tó kọ́ mi iṣẹ́ ni eh. torí pé wọ́n rí i pé mo tún àmọ̀ṣẹ́ jù wọ́n lọ. ah wà lára ó ṣe bí ẹni wọn ni bó ṣe lanu sókè hmm. ṣé ká lọ àbí ká ṣe lójú ẹ̀ ká respect sáré ká gbé báàgì mi àrẹ àrẹ àrẹ máa gbọ̀n mi. <laughs> ní sùúrù. Okay, okay, no problem. Uh, we'll attend to that as soon as possible. There she go. Yeah. Idam's Jayala. Wow. Wow. I can't believe this. Um, hello, sir. Sir, um, Good afternoon, sir. How are you and your family, sir? Uh, Bẹ́ẹ̀ ni sá, àtọ̀dọ̀ wa náà ti wá sá. Bẹ́ẹ̀ ni sá. Ẹ eh. ẹ eh, akàn ah, eh, wò pé tí orí èèyàn bíi tiyín bá bá wa dòwò pọ̀. Ilé ìfowópamọ́ wa ó máa gbòòrò jù báyìí lọ sá. No, I cannot bank with you people again. Pẹ̀lú àwọn ọmọ onínàbì aṣẹ́wó tẹ́ ẹ kó síbẹ̀ yẹn. Ah, no, no, no, I can't bank with you ẹ wò ó èmi àti ìyàwó mi a ti pinnu páàní báǹkì lọ́dọ̀ yín mọ́. I can only bank with you on one condition. ṣe ra àwọn ọmọ onínàbí aṣẹ́wó tẹ kó síbẹ̀ yẹn tẹ bá ti lè sáàkì wọn tẹ gbẹlú mi then we can continue doing business with you people. Good day. oh my darling má please sit. please I just want to say I'm sorry for for everything and mo mọ̀ pé kò sí ọkùnrin náà tí obìnrin máa forú mo ṣe trouble lẹ̀ tó yẹn tí kò frustrated and I know you have reached your elasticity limit that's why. You have to fall for the temptations. I, I'm really sorry. I, I don't deserve your forgiveness, but please just find a place in your heart to forgive me. And I promise to turn a new leaf henceforth. It's okay, you're forgiven. I am really sorry for not being able to resist the temptation. Uh, uh, it's okay. It's, it's all my fault and ọmọ olórí burúkú tí mo mú mọ́ra bí àbúrò yẹn mo máa lé tìfetìfe ni àmọ́ jẹ́rìí ohun kan tẹ̀lé wáyé ìbàdàn to think that òun ló máa ń tì mí kí n máa bá ifá gbogbo aláti mo bá ifá ẹ àṣé ó ní hidden agenda well I learnt my lessons the hard way though èmi wò pé kí gbogbo nǹkan tó ń rùn lẹ́yìn ilé ìtàn pátápátá maybe we should go on vacation or something. Go far away from me for the meantime. If that will make you my wonderful career ladies. yes sir. yes sir. ẹ̀yin gangan lẹ́yẹ kọ́ máa pè ní ó ṣàprápra ó ṣàpropro oníwọ̀nù bẹ́ẹ̀ kò tó dàkótó ṣe lè gbé àyẹn. ṣe yẹn bọ́ ọ̀gá ẹ já sí ẹ já sí ọ̀gá já sí. mo láì sórí yẹn. mi ò mọ pé tí eh, eh, mo dẹ̀ ti já sí ó dáa náà dẹ̀ mọ̀ pé eh, ẹni tó gbégbá nọ̀bì tí ó lóun báńkà kàríà kan tún nìyẹn náà lẹ́gbẹ̀ẹ́ kan <laughs> kí ló dé ẹ kàn fi ń jẹ́ kó yé mi pé gbogbo orientation tí wọ́n fún yín láwọn seminars tí à ń organize kò sí kankan náà tó wọ̀ yín lóye rárá ṣé dandan ni. ṣé dandan ni kẹ bá client sùn ah. tó tó ti pé wọ́n máa wá register wọ́n máa máa open account pẹ̀lú wa ní báǹkì. Ah. hey look at you guys. Um, sir lè sọ̀rọ̀ actually technical know-how yẹn la fi gbé IQ sílẹ̀. exactly exactly because gbogbo mindset mi ni pé bẹ́ẹ̀ ṣe wáyé ẹni beauty tó wà irresistible láti captivate mind client láti ensure pé wọ́n wá open account pẹ̀lú wa kẹ́ẹ̀dẹ̀ fi intellectual IQ yín kẹ́ẹ̀ fi pursue ẹ̀ but èmi ò mọ̀ pé ẹ̀yin àti aṣẹ́wó tó wà lẹ́gbẹ̀ẹ́ títì ẹ̀ yàtọ̀ síra. Ah, ah ọlọ́run ló mọyì clients ọlọ́run ló mọyì customers tẹ̀tí enter the place pẹ̀lú ọlọ́run ló mọyì clients tẹ̀tí àti customers tí ẹ ti bá sùn kó tó di pé mo ṣàn wò ná mo wò ó pé ẹ meet the target ẹ meet the target ṣe lásán lẹ fi meet the target ni. intellectual IQ na ṣáà láti portray for our clients while we try to observe. intellectual intellectual yansh q yin ah. right àṣé ẹ̀ ń rún gbogbo wọn lọ ni ẹ̀ ń wó gbogbo wọn lọ ni ẹ káre sàdánkátà. actually sir ẹ̀yin náà lè sọ pé ká dùn mọ́. nígbà tí mo ní kẹ́ ẹ dùn mọ́ nígbà tí mo sọ fún yín pé use what you have to get what you want mo only remind yín pé akíkanjú yín ò tí tó mi ò expect yín pé ẹ máa stoop so low láti máa bá àwọn client yín sùn to convince them ṣé ẹ̀yin ò mọ̀ pé one of the most important thing for a woman or for anybody in this life is integrity tó bá ti di pé ẹ ti ń fi sex máa fi climb ladder you're making yourself disposable. Ah. Well, at this point in time, I am glad to inform you that um, intellectual IQ tẹ ẹ need láti lò mọ́. ẹ fẹ́ fún wa ló sá. yes. ọkọ mi lọ sá. check. ah ọ̀gá actually sir. nù jẹ́ kí èmi kọ́kọ́ sọ̀rọ̀. jẹ́ kí n sọ̀rọ̀ náà jẹ́ kí n sọ̀rọ̀ náà mi náà. jẹ́ kí èmi kọ́kọ́ sọ̀rọ̀ ẹ wò sá. ẹ mọ̀ o èmi ò kí ń ṣèyàn bẹ́ẹ̀ o kò dẹ̀ kí n ṣe pé bóyá mo mo rí lìṣe lè gan díẹ̀ lásán náà ni ẹ wá àwọn. àgbà ẹjọ sá ẹjọ. ẹ wo èmi ò lágbájá o ibi ìmúra mi lẹ ti máa mọ̀ èmi ọlọ́run kàn bá mi wá wọn ni mo ṣe nǹkan kan pẹ̀lú àwọn kọ́sítọ́mà. ó lágbájá o kàn ní ẹ̀yìn gbájá láti máa fi ṣe mo ṣe wo yẹn use the door turn oya. ẹ ṣe àwọn ọ̀gá next name. sir okay. ọwọ́ aṣáwó ṣe. Iṣẹ́ ò gbọ́dọ̀ bọ́, ohun tá a ṣe tí lè fi jóná, ayé ò gbọ́dọ̀ gbọ́, ó oh, náà wọ́n ti gbọ́ wọ́n ti lọ kánná. Yes. My name is Media Jensen. I'm the manager of Ikeja branch. <laughs> Exactly. nice to meet you. ọ̀rọ̀ ilé ayé ìṣá níbi tí àwọn tí ò ti ríṣẹ́ ti pọ̀ lọ omi àwa kan tá a tún ríṣẹ́ a tún fi ráàrin èmi ni mo tiẹ̀ lose jù mo ṣọ̀fọ̀ ara mo ṣọ̀fọ̀ iṣẹ́ mo pàdánù àwọn ọ̀rẹ́ mi pábánbárì ọkọ àfẹ́sọ́nà tó yẹ kí n fẹ́ mo tún lè dànù torí ìfẹ́ àfẹ́jù tí mo ní fowó tí n bá tiẹ̀ padà lọ bí àwọn ọ̀rẹ́ mi tí n bá rí ṣé gbà padà ṣé ọkọ tó jẹ́ pé èní ní ìgbéyàwó ẹ̀ ṣó ló máa fẹ́ mi padà ni. Ha! Rere, what have you done? iṣẹ́ ò gbọ́dọ̀ gbọ́, ohun tá a ṣe tí ilé fi jóná, ayé ò gbọ́dọ̀ gbọ́, ọ̀nàna, oh, wọ́n ti gbọ́ wọ́n ti lọ kánná, kanjú bí ẹni tó fagbáná, àtijẹ́ àtijẹ́ náà ni ò jẹ́ ká ṣe nọ́mà, àkóbá dábàá máa lọ sún mọ́ mi o ti mú má lọ kó bá mi o ọ̀sì ṣe kókó ọ̀sì ní kókó àtijẹ́ àtijẹ́ àtijẹ́ ló bọ̀ ọmọ jẹ́ o àkóbá dábà má lọ sún mọ́ mi o àtijẹ́ ti mú má lọ kó bá mi o ọ̀sì ṣe kókó ọ̀sì ní kókó.